Muhidinola Dapola lie the building. Three Gosa Polala. Gosa, Gosa, Gosa. Ẹ ẹ kó bá ìtì ẹ o ọlọ. Oya oya oya oya oya this is eh, not lampa. Ọlọ ẹ ṣe kọ̀ọ̀kan. Lampa. You see a lot today. Ó pọ̀ fún Thank you so much. Okay. Damilola Royal, this is a lie. Okay. Oya, oh, take the lift. Eh, who is going to? Isabel. Orúkọ mi lọ́wọ́ cast. Tàbá wo film cast fi ṣe pé bóyá ẹ̀ only future we go actors or anybody to like so we just do it as a professional ẹni tó bá tọ́ ó wà nílò ìkó so but tó bá di premier báyìí those ṣe premier so ó wọ̀ tẹ̀ so a like to support it. Wow, ó irú èèyàn wo ni bàbá ti jẹ sí tó má sọ pé kẹ yọ ọkọ kan kúrò ní ẹran bàbá ti bóyá ìwà tẹ láì kílẹ̀ ni kúrò ń bẹ. ah tí wọ́n á ní kí n yan ọ̀gá tí mi ò láìkí kúrò nù bàbá tì kí mi ò láìkí. ó sì pọ̀ ní ní ẹ̀ àwọn àkọsílẹ̀ mi lè ro because because he's a guy to jẹ́ pé mo like gan mo like ẹ̀ gan tó jẹ́ pé and mo dúpẹ́ lọ́dọ̀ náà he learn from the best. Wow so uh, mi ò dey expect the best thing or kìíní alátọ̀wẹ̀ so. Me here, you know, because ah because ah lè da da da da ká da tán kò sí hundred percent kì í ṣe pé kì í ṣe pé ah kì í ṣe hundred percent gbogbo wa la ní ibi tó kálukú kò sí pé bye bye bye bye so that we are able to rest it. thank you so much for coming and it's nice having you here today i really love you i love your acting you prosper through success gbogbo nǹkan rere tó ń gbé ṣe ilé ayé ẹ̀ máa ṣe tí wàá sọ pé ẹni tẹ̀lé ọ̀gbẹ́ máa fẹ́ ni ẹ̀ ṣe àtẹ̀gùn dé ibi ògbó yìí ni it's so nice having you. I love you so much, Lala. I know, Baba, I know. Baba, I know. Um, my name is William Adapo, Baba, I never see my package, I beg. Yeah, because of Baba, see today, Baba... Thanks so much, thanks so much. Brother to me. Thanks so much. Our recruitment. Light on. What's up with you? My sister Baba. See my man or my member. Olúṣe sí I see you. Àti wọ́n máa lò mí tó bá wà pa owó wáìtì kí wà. Ọ̀gá. Àtòbí Honourable. ẹ I wọrí. Ìlànà ìgbẹ́jẹ́ kí àwọn mi snap ẹjọ́ arígbó ẹ jẹ́ kí ìyàwó mi snap ẹjọ́ ilé fún. sẹlẹ̀bì mi wọ̀ ọ̀pọ̀ yẹn kó wá snap. no our family please it's our family please thank you. Bàbá tí o yà ọ́. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ jẹ́ kí mi lọ sí ìṣòro. Hey, my guy is here. Ladies and gentlemen, three Gbosa for CEO Kedo. Gbosa! Gbosa! Gbosa! Ladies and gentlemen, I said three Gbosa for CEO Kedo. Gbosa! Gbosa! Gbosa! See my guy in the building, eh? But yeah, let me start with my guy. Welcome, boss. Let me have a picture with you. Thank you very much. Thanks for coming. You guys see the designer now. So now they kicked me, okay, oh, Dove. Yeah, K Dove and 684 Operation. Thanks, Ogo. Oh, come now, let's come now. Ask ah, Mario. <laughs> Mario, come, my designer. Mario. This is my manager. When you're talking about my stage manager, Mr. Ron Popo. Popo. All right, let's have a picture together with the KDO official. Boss. Boss now. Ah, boss, let's boss come here. Come here. Ah, come here, boss, my organ. Damilola Roya, I see you. Yeah, yeah.